wípé ká kúrò nílẹ̀ nàìjíríà a dẹ̀ ti kúrò ní november twenty twenty twenty two ní èní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹrin twenty twenty four ìyẹn jẹ́ april twelve twenty twenty four ìpè ní èní pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí ìsanmi tí ò rí pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sọ́mọ̀ bí ẹni ta ṣọ pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ẹ̀yin àgbà tí ẹ máa ń pòwe pé ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ọlọ́run kò ní pa ọpọlọ ẹ̀yin tí ẹ pa tẹmúwò yẹn wá ajá tó bá máa sọnù kò ní gbọ́ <clears throat> fèrè ọlọ́dẹ ó tọ́jọ́ mẹ́ta mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi nílé ẹ rí i pé <laughs> ó di fírífírí ẹ ni àmọ́ program yìí mo gbọ́dọ̀ sọ̀rọ̀ kékeré nípa ẹ̀ lákọ̀ọ́kọ́ ná ẹ ká kọ́ bi wa léèrè ẹ béèrè question lọ́wọ́ gbogbo ara wa pátápátá pé nǹkan tí ìgbésẹ̀ tí ọmọ ìyá yìí ń gbé pẹ̀lú àwọn tó kó jọ tó lọ ń hùwà bíi bandit tá à ń torí ẹ̀ pariwo káàkiri tó lọ ń hùwà bíi tiwọn yẹn náà wọ́n lọ sí wọ́n ní wọ́n lọ sí government house àbí government house tán lọ yẹn ẹ ká kọ́ béèrè question lọ́wọ́ ara wa ṣé Ìgbò ni Ṣèyí Mákindé ni àbáwúsá kí ni the title of the Yoruba nation kí ni the meaning of the Yoruba nation kí ni the essence of the Yoruba nation kí ni the first and the step tí wọ́n ti ẹ̀ ti take lórí Yoruba nation kí ni nǹkan tó dálé lórí ìgbà tí olóyè Sunday Igboho ń ṣe rálì káàkiri ìgbà yẹn ó ti di governor service mélòó tí olóyè Sunday Igboho ti ní lọ ti pa. actually dádì mi kan sọ pé saheed this woman need agbo please do it for him mo wá fẹ́ sọ mo fẹ́ reply wọn ní public bí dádì mi ò dẹ̀ lágbo wèrè lọ́wọ́ o bí agbo ọfà agbo jẹ̀dí agbo kọ̀ọ̀kan lè máa ń ṣe wá mi lágbo ẹ mọ̀ pé tó bá ń tọ́jú wèrè ló máa ń padà parọ́ wọn so mi lágbo wèrè lọ́wọ́ ẹ yẹ ká béèrè lọ́wọ́ ara wa nǹkan tó ń ṣe yìí ṣó jọ nǹkan tó nọ́mà ló ń gbogbo wa báyìí tó ń gbádùn báyìí ṣó lálàáfíà báyìí. wọ́n ní tọ́gbọ́n bá ti pọ̀ jù tí bá ti pọ̀ jù ó máa ń àfẹ́tì ọlọ́gbọ́n túnú túnú ló ń pa àwọn pípò yìí lọ and selfish selfishness ṣé èèyàn kan máa ń dá gbàlú ni mo kàn wá káṣí kúrúsì ni mi wá búyànjú ṣé èèyàn kan máa ń dá gbàlú ni tọ́ba máa tiẹ̀ wá gbàlú ṣe bí gbogbo Yorùbá náà ló máa fọ́nì tí wá ni pé Yorùbá làwọn ọlọ́pàá tó tiẹ̀ tún wá mú yín ṣe bó yẹ káwọn náà ti yẹ ti tó bá yẹ pé lóòótọ́ wọn fẹ́ ọkùpá nǹkan ó yẹ káwọn náà ti get ready Ṣèyí Mákindé gan náà yẹ kán ti get ready ṣèbí Ìgbò ni Ṣèyí Mákindé àbí haúsá àbí ṣèyí mákindé yẹn ó jọ orúkọ ó jọ orúkọ ó jọ orúkọ south africa ibi tẹ́lòmíín dìdìrìndì tán ní ọpọlọ ọpọlọ wọn ti dàrú gbogbo àti wọn wèrè tán so mọ́ra wọn jọ wọ́n ń ṣọ̀tẹ̀ lójú ara wọn wọ́n gbọ́n lójú ara wọn àwọn dìdìrìn tán wá ń tì síwájú náà kó lọ́ọ́ máa bọ́ọ̀sì governor service tí ṣèyí mákindé ò bá lè mú oyin dáadáa jẹ́ kọ́ ọmọ àlè ni wọ́n tí gómìnà Ṣèyí Mákindé gbogbo ẹ̀yin ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ bá lè mú wọn dáadáa kẹ mú wọn dáadáa wọ́n fẹ́ wá rọ́ọ̀bù yín wọ́n fẹ́ wá assassin yín ni o ìyẹn ò kì í ṣe occupy o ṣé bẹ́ẹ̀ ju aṣọ rọ̀ kínní tá a bá fẹ́ yọ kúrò nínú Nàìjíríà kì í ṣe Ọ̀yọ́ state láti máa báràkì ló yẹ kán lọ kán lọ báràkì náà tẹ́ ẹ̀ bá lè mú wọn dáadáa ajẹ́pọ̀ máa lè ní lẹ́yìn gan fúnra yín ẹ̀yin gov ẹ̀yin ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá lè mú àwọn pípù yẹn dáadáa ẹni tó rán wọn sí yín kó yọjú tí ò bá yọjú ẹ gbọ́dọ̀ fi wọ́n lọ́rùn lẹ̀ nǹkan kan lèèyàn máa fi ń tíṣe èèyàn ní lesson téèyàn bá sọ pé òun fẹ́ freedom ṣebí ìgbà àkọ́kọ́ tán sọ pé wọ́n fẹ́ ajáàkì olóyè Sunday Igboho gbà yẹn ipe torí pé olóyè Sunday Igboho ò mọ̀ ọ́n ṣe wọ́n ní àwọn ò fẹ́ fi ṣe violence torí wọ́n invite èmi náà gbà yẹn pé àwọn ò fẹ́ fi ṣe violence pé àwọn kàwé pé kì í ṣe gbogbo nǹkan níjà ń yanjú mo ṣúọ̀ pé ọwọ́ ògiri àlàpà náà ti gba àdá tó ṣe ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lílé yìí ò nǹkan tó kàn wá dùn mí ń bẹ̀ ni pé kí ni logo fúláàgì Yorùbá nation tí ẹ̀ ń ta ẹ̀rẹ̀ báyẹn ó ń dùn mí mo ń bọ̀ ṣe rí kínní yìí tẹ́ bá ti mú wọn kí ni tẹ́ bá fi sí sẹ́ńtà tébù òun ló ń dùn mí bẹ́ẹ̀ ó ń jẹ́ kí n wò pé bóyá plan work ẹ̀yin olóṣèlú gan ni fún ara yín because wọ́n ti wá ṣe láláúsá rí bẹ́ẹ̀ ṣe to table náà nìyẹn tẹ́ ẹ gbé lógo ìsíbẹ̀ so èmi ti ń wo level yẹn bíi pé they are trying to destroy this tírú tó bá ti ń lo pattern irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn tó wà ní international náà wọ́n máa wò bí ìgbà tó máa sọ pé this logo is terrorist exactly ìbọn ṣe ṣe tàwọn Biafra so nǹkan tèmi ń rò ń bẹ̀ nìyẹn pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ because tí ìbá ṣe political ló ń lo nítìrí láti destroy Yorùbá nation there is something in there is something underground nǹkan kan ṣẹlẹ̀ mi ì lè dédé gbéra á sìn báyìí kí ni mo fẹ́ lọ sáláùsá lọ lé àwọn ọlọ́pàá kúrò ní police station láì ní reason nǹkan kan ti ń ṣẹlẹ̀ tí ò bá ti wá lọ́wọ́ ẹ̀yin olóṣèlú nínú tí ò bá ti lọ́wọ́ Ṣèyí Mákindé fún ara wọn nínú tí ò bá ti lọ́wọ́ spọ́nsọ́rà kan nínú láti bá lógo eh, lógo ilẹ̀ Yorùbá ló eléyìí ṣe Nàìjíríà ẹ let me tell you people ṣe rí kíní it can never destroy ẹ lè tó kẹtó weapons iwájú eléyìí tẹ̀ ń rí lọ́wọ́ wọn ẹ̀ this ibi tí gbogbo wa máa padà end sí rèé gbogbo yorùbá tó wà nù political you can never continue nigeria ẹ má tanra yín jẹ nigeria can never continue with yorùbá like that because fulani people ó ti involve fulani fulani people they are not nigeria they are not among àwọn tó sopọ̀ igbo hausa yorùbá ni wọ́n sopọ̀ sínú nigeria understand but kàńdá ti wà nínú rẹ̀ sí kò lè possible ẹ lè má pa yorùbá lọ continue bẹ́yẹn forever but pé èèyàn kan wá dìde governance services Ṣèyí Mákindé ni ó wàá lọ ṣé Ṣèyí Mákindé jẹ́ Ìgbò ni lásìkò Tinubu tí Yorùbá wà ń bẹ̀ tá a bá gbé gbèsè kan táìmù yìí wọ́n sọ pé pé yàn ni because Yorùbá is the first Tinubu is the first president tó jẹ́ Yorùbá tó máa ṣe Yorùbá tó máa ṣe president ní Nàìjíríà nínú ìjọba alágbádá so téèyàn bá gbégbèsè kan ó máa wà negative ó dẹ̀ máa wà wrong because ó máa dàbí ìgbà tó bá sọ pé èèyàn hate bàbá Tinubu ló máa jẹ́ òun everybody ṣe kọ́kọ́ calm ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn Fúlàní ò sinmi Yorùbá sì wà ń bẹ̀ gan wọn ò sinmi màá wá fa àsìkò yìí bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ má fi Yorùbá lẹ̀ sínú ìyà o ẹ bá Yorùbá nínú ìyà ni ẹ má fi Yorùbá lẹ̀ sínú ìyà o because hmm, civil servant wa kò pay wọn ìyà ń jẹ Yorùbá o lọ́tún lọ́sì àwọn pípù yìí dẹ̀ ni wọ́n ń lo underground power wọ́n tún wá ń fi àwọn ẹ̀jẹ̀ wa torí ìjẹkújẹ táwọn ń mọ̀ jẹ wọ́n wá fi wọ́n ń ṣe foundation so that anything bá ṣẹlẹ̀ nǹkan kan ò ní lè ṣe àwọn. nínú police station tó wà ní Owódé local government mo gbọ́ ìròyìn kan wọ́n ní ní táìmù rẹ̀jíìmù Buhari àwọn fijilanté kan pa Fúlàní wọ́n ní àwọn fijilanté yẹn ṣì wà ní prison di ọ̀la wọn ò fi wọ́n sílẹ̀ Fúlàní bandits dẹ̀ ń pa a lot of people kò dẹ̀ sí nǹkan tí ní owó dé yẹn náà kò dẹ̀ sí nǹkan táwọn ọlọ́pàá yẹn ṣe sí wọ́n ní àwọn fijilanté yẹn ṣì wà ní prison mi tí ìgbà full details ẹ̀ wọ́n máa tó fún mi tó bá ti fún mi máa pariwo wọn síta kí ló dé tá a ṣe báyẹn onítìrí is among politics ẹ ń play game fúnra yín ni ẹ fòjé lẹ̀ ẹ lè má fẹ́ni tó ti wà nínú street ti pẹ́ ẹ lè má fi wé àwọn ọmọ daddy is coming get inside ó yàtọ̀ síra wọn ẹ gbójú ń bẹ̀ o yorùbá nation lè bàjẹ́ we can never continue nigeria ìgbà díẹ̀ ni nigeria máa lò tá a máa fi bọ́ ń bẹ̀ torí bàbá wa tó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ wa ni nǹkan tẹ́ gbọ́ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ.